فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأحسن الله ìfẹ́ àti ìní ọlọ́run àgbàgbà nígbà ọ̀ṣunlẹ̀ àwọn ará ilé sọ̀hánà rẹ̀ gbogbo ẹni tí wọ́n ń gbẹ́sẹ̀lé ọ̀nà àtẹ́lẹ̀ sọ̀rọ̀ ọ̀nà àtẹ́lẹ̀ tó ń di ọjọ́ tó ń di àtẹ́yàmẹ àtẹ́lẹ̀ tó fi ìfẹ́ sí ọ̀tọ̀ rẹ̀ yìí náà tó fi ayọ̀. Wọ́n á wá pa. لإمام مالك الهجرة مالك بن أنس عليه رحمة الله في أباك الله التي أعطى الذي يبلغ ما لا زكاة فيه من الثمار àwọn kan tó ṣe pé nǹkan èso tí èèyàn bá ní ìyẹn ń pè ní wọ́n kò sínú oko yẹn ní ìgboro tó bá ti jẹ́ ìṣó àti yíyọ bàtà rẹ̀ bí ọ̀sán bí ọ̀gbọ́rọ̀ tó a ní yọ bàtà rẹ̀ lọ́kàn ọ̀sán tí ó bá tọ́ ọ bẹ́ẹ̀ gbogbo ibi ìyẹn bá wà torí ìṣó ìlú kan ló yàtọ̀ sí ti ìlú ní wọ́n jẹ́ pé ìṣúná kan gbé nǹkan yẹn pẹ̀lú ọgbàdá rẹ̀ àti tó bá jẹ́ pé ìgbà tí ìyẹn wá tà owó rẹ̀ wá ń wọ ìgbàká lórí ìyọ́ ìlọ. Lọ kọ́lẹ̀ náà rí pẹ̀lú. بسم الله الرحمن الرحيم قال مالك قال مالك في النخيل يكون بين الرجلين فيجلدان فيجلدان منها ثمانية أوسط من التمر إنه لا قدرة عليهما فيها وإنه إن كان لأحدهما منها ما يجد منه خمسة أوسط وللآخر ما يجد أربعة أوسط أو أقل من ذلك في أرض واحدة كانت الصدقة على صاحب خمسة أوسط وليس على الذي جد أربعة أوسط أو أقل منها نعم وكذلك العمل في الشركاء كلهم في كل زرع من الحروب كلها يحفظ أو النقل يجد أو الكرم يقطر فإنه إذا كان كل رجل منهم يجد من الشمس أو يقطف من الزبيب خمسة أوسق أو يحصل من الحنطة خمسة أوسق فعليه فيه الزكاة ومن كان حقه أقل من خمسة أوسق فلا صدقة عليه وإنما تجب الصدقة على من بلغ جداده أو خطافه أو حصاده خمسة أوسق قال مالك نعم آية آه. آه. آه. آه. آه. ẹni wọ́n bá ní làbílò tó wá ṣe pé àwọn méjì wọn ní làbílò fún ní ogún làbílò fún pọ̀ àmọ́ àwọn méjì wọn jọ ní. àmọ́ ìpín tẹnìkan ó ju tẹnìkan lọ ìyẹn ni pé bóyá owó tí wọ́n ti dá oko yẹn ní òtẹ́nìkan ju tẹnìkan lọ. ìgbà tí wọ́n á kó èrè wọ́n èrè tó ṣe pé ẹnìkan sọ pé àpò márùn-ún kọ́ńtọ̀tọ̀ ọ̀hún lọ́la ní tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ti ní bàbá ti wọ̀ tọ́jú sí ìgbà tí wọ́n kó èrè oko wọn jẹ́ àpòlẹ́jọ ìgbà tí ó rí àpòlẹ́jọ tẹ̀lẹ̀ kọ̀ọ̀kan jẹ́ mẹ́rin mẹ́rin ayẹ́ pé nǹkan ló ní ọ̀tàkà mi ìgbàpọ̀ sí wọ gbogbo tí wọ́n jáde àwọn tó bá ṣe pé ìyẹn ni pé tó wá ti kó wọn jọ ọjà lèdí kan náà ni ìfowójọ pé kí nìyẹn ti fi fi àwọn tó bá jẹ pé tẹnìkan ju tẹnìkan lọ ìgbà tí wọ́n dá òfò ìgbà tí wọ́n kó èrè rẹ̀ ẹnìkan òun kó wọ́n kó èrè rẹ̀ lẹ́jọ́ àpò ìpẹ́jẹ́ nìkan jẹ́ káyọ̀pẹ̀jẹ́ nìkan jẹ́ mẹ́fà alápèjúwe ẹnìkan jẹ́ méjì tó títẹ́ tí ẹ jẹ́ yẹn bàtà bí wọ̀ lórí ọ̀gbàgbà àbíkẹ́ nìkan jẹ́ márùn-ún jẹ́ mẹ́ta ẹni tí ẹ jẹ́ márùn-ún yẹn lórí ọ̀gbàgbà ẹni tí ẹ mẹ́ta kò ní yọ tó tó ń ṣàlàyé fún ọ أعظم ملكية كلمة ومن السنة عندنا ومن انتعوا مدينة لنا النبي صلى الله عليه وسلم بضت ملكين مدينة أن كل ما أخرجت زكاته من هذه الأسماء كلها بطلة الزكاة nínú àwọn onírànràn tí a kàkalẹ̀ yìí àlàṣe ń pọ̀ èṣù gbọ̀ èṣù tó gbóni ilẹ̀ ṣàpèjì èṣù rẹ̀ náà àwọn etí abájẹ kó pamọ́ ṣèṣe bàbá sílẹ̀ tó bá gbẹ tó àwọn èèyàn ayọ̀dà káwọn wò ìlàbídà kọ èrò àgbàdo ọkà bàbà làbídòrò tó wí tọ̀ àlẹ́ṣẹ́tọ̀ wí. صبر زبير زبيب àti àṣọ̀gbọ́gbọ́ kó lè gbogbo kẹta ń jẹ́ nǹkan wóró pátápátá wọ́n ní tí èèyàn bá yọ zaka rẹ̀ tán tó máa kàn sáka ohun sọ ṣébò owó bá àjà ẹn àjà zakata owó tèlè ẹnìyẹn wá fi sọ́dọ̀ lẹ́yìn ìgbà tó yọ zaka rẹ̀ tán tó máa bá ẹ̀wú ọ̀padà wá tà á. أنه ليس عليه في بوله زكاة torí yóò dàka bí owó rẹ̀ lọ́wọ́ lápẹjúwe èèyàn ń pe ẹ̀wà gbàtẹ́ nìyẹn ń pe ó tó abọ́ márùn-ún àdíká ní wọ́n á rí bí ìyàpò fífítì pàtó bí àpò fífítì bẹ́ẹ̀ wá ta sí ó ti wá yọ dàka rẹ̀ nínú ní pẹ̀lú ẹ̀wà tó yẹ kó yọ yẹn bí wọ́n ti yọ ó ti yọ ìdá kan nínú ìdá mẹ́wàá. ṣẹ̀fẹ́ tó bá ní fífi olóògbé kí ni ìdá kan nínú ìdá mẹ́wàá fífi ẹ́ ẹ́ ìdá kan nínú ìdá mẹ́wàá ìdá kan ẹ̀dá tó ti mẹ́wàá. Five, five, five. five ajẹ́ pé márùn-ún ló lè ṣe zakatu níbẹ̀ tó ó ti wọ́n yọ zaka yẹn ó ti pè fún àwọn ẹ̀kú pẹ̀ fún ìgbà tó wáyé forty five tó kù yẹn wọ́n ta ìgbà tó ta owó yẹn wá tó owó zaka kálíkó tó wá ta ní two million lápèjọ yìí tẹ̀wé zaka ti wọ̀ torí mú mú yẹn kò yọ zaka rẹ̀ lẹ́tàrí bí rẹ́mẹ́ni yìí zaka fóònù. حتى يعود على ثمن الحول من يوم الآخر أقوى جبل تقول تعطان هو تلقطع nínú oṣù kẹjọ yìí lọ́tà àti oṣù kẹjọ láwa yìí náà lọ́tà owó yìí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n tó ń lò ń lò ń lò ń lò ó ti wá sí sẹ̀tẹ́mbà two thousand twenty three lọ́rọ̀ dàkà lọ́rọ̀ dàkà owó yẹn nígbà rẹ̀ èyí dàkà nǹkan tí èso ni ó ní mọ́ ìdákàrà àpò kíkà àpò ní nípa ìjẹsìn àwòrán ìyá tí wọ́n ṣe kí gbogbo àwọn nǹkan tí ó padà sáré òun náà lọ padà di ti orí yọ padà lé lọ lọ́wọ́ wọ́n á tẹ̀wọ́n náà yẹ fún lẹ́sẹ̀ yá tó ṣe kúrò ti ṣe òun. وإنما ذلك بمنزلة الطعام والحبوب والعروج فودي يكتاك وعوصيتي وأجنبي اللي يجلي àbẹ̀tọ́ni ọjà tó mẹ́ta nílé yòfíìdù àfọ́jùlù tí ọdún tó mọ̀ tọ́ni yóò máa rí àǹfààní yóò máa fi ṣàǹfààní ẹgbẹ́ yóò máa rí wọ́n yóò fi lé tó ń bá yóò tí kò á sì ní yóò fi wà ní ọwọ́ rẹ̀ fún àwọn ọdún tó ń bá yẹn ní wàá lẹ́yìn náà tó tó ta ìdá ẹbí wọ́n ta pẹ̀lú góòjì ní àwòfin wọ́n wàrà kí àbí owó fífà ولا يكون عليه جزء من هذا حتى يكون عليها الأحشاول tó bá ṣe gbogbo àwọn nǹkan tí ó kó sílé yẹn iná ni ó padà tà tó bá ta tán ẹni pé ní àwọn nǹkan owó ọkàwàgà bí ẹgbẹ́ tó padà wá di owó sílọ káyọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn kò gbé kò gbé nìkan ṣẹ́ni kéèyàn ní ọkàwàgà bóyá abọ́ àpò mẹ́ta ó ṣe ọdún àpò méjì ó ṣe ẹ̀wà àpò mẹ́ta so ó ṣe soyabin so òun ṣe àpò kan àpò lẹ́yìn tuntun lọ́dún mẹ́wàá àmọ́ oríṣiríṣi oríṣi ni kò ní yọ ọ̀dàká níbi ló àwọn nǹkan báyẹn nítorí ó ṣe ni pé ó tà lẹ́yìn tó bá wá ta tán tí owó rẹ̀ tí wọ́n wá pé ọdún kan lọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́ ìgbàyẹ yóò yọ ìgbàká rẹ̀ tó fàíkẹ́nà haslo sílkàrà ìròdò lè pèjá bọ́lá tó bá ṣe pé ìpìlẹ̀ àwọn nǹkan yẹn ó jẹ́ ọjà táǹtà tó ti fi ń ṣòwò fàílà sọ ilé àfihàn zakat ilẹ̀ yẹn bí ìrọ̀ wa yóò yọ náà nígbà tó bá fi pàtó إن كان قد حدثها طلق تبقى شكيكم بسيلة قلقا من يوم ذك المال الذي بتاعه به هي تغير المتاع وتفقى وتعير نعم بعض المال زكاة فيه من الفراق والقبض والبكور بسم الله الرحمن الرحيم بعد ما جاءت في الصدقة قال ما لا زكاة من الطواف والقرب والبحور قال مالك السنة التي لا اختلاف فيها عندنا والذي تمسكه للحال الحي أنه ليس من شيء إلا الطواقف كلها صدقة الله يكنيه وجوه خليفة. وما إذا كان الرسول واحد قال ولا في الخش ولا في النجوم كلها سرقات ولا في أثمانها إذا منحت سرعتين حتى يكون على أثمانها الحول من دون بيعة ويقدم رسولها صلى الله عليه ما جاء في سرقة الوقيت والخيل والعسل حدثني يا يا مالك عن عبد الله بن دينار عن سليمان بن يسار عن عراء بن مالك عن عبد الله رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ليس على المسلم في عبده ولا في فرسه كما قال نعم آه، الإمام مالك وني فرضك زكاة نبي أتنبالو nípa àwọn ìlàkà àlùfáwáàkì àwọn nǹkan ìpápánu kẹfẹ́pẹ́ ní pápánu lọ́dọ̀ wọn bí ìdíkà níbi ẹ̀pà ọ̀sán fákìlà iṣu àwọn nǹkan iṣu wẹ̀lkọ́t ìgbẹ́pẹ́ ní kọ́ọ̀tù ní eh, wọ́n ní ìdíkà ní kúrò eh, kíní kànáfòrò àwọn èso tó wọlé lórí bẹ́ẹ̀ bíi kànáfòrò bíi mèrè bíi àwọn ata èso wọlé lórí báyìí pẹ̀lú àwọn èèyàn ni àwọn òní ní ọ̀dọ̀ wa nílẹ̀ ìṣòro kàtà ti wé nìyẹn tó wọ́n lérò àwọn kaba yẹn wọ́n ní kúkúrú àti àwọn iṣu tó bá ní àwọn iṣu iṣu gbẹgbẹ pọ̀ síbẹ̀ àti àwọn ẹ̀yà rẹ̀ kìnnìkan pọ̀ síbẹ̀ òdòdó òdòdó pọ̀ síbẹ̀. kí náà kó bí bẹ́ẹ̀ ẹ̀gẹ́ sọ àti ilé iṣẹ́ jẹ́ gbogbo gbogbo kaba ẹ̀ẹ́dọ́gbọ́n àti nǹkan èṣù tí wọ́n kù dé ebi wọn kù láti ní ilẹ̀ ilẹ̀ náà. من مالك السنة التي لا اختلاف فيها عندنا tó ní ìlànà lẹ́yìn sọ̀mọ́ ọ̀rọ̀ sọ́lọ̀ táwọn mọ̀ pé kò sí iyèméjì níbẹ̀ rárá lọ́dọ̀ àwọn ará Madina wàlúwàlú sẹ́mi ìtú nínú àhàlẹ̀ ìlú tó ṣe pé ọ̀rọ̀ yìí sì ní àwọn gbọ́ lọ́dọ̀ àwọn àfáà أنه ليس في شيء من الفواكه كلها صدقة gbogbo kátàmá ní ilé ìtàn ìpápánu èso bíi ọsàn mẹ́ngòrò kájú ayélujára rẹ̀ tó wọ́n ní gẹ́gẹ́ bíi àrùmáì àrùmáì òun náà ní ọ̀pọ̀ ẹ̀ àrùmáì òun náà pè ní ẹ̀rùmọ́n àníní ọ̀dọ̀ wa níbí tó ilẹ̀ lábọ́rọ́ ni wọ́n wà tó bá múrù mọ́ ni ẹ̀dọ́ bá fọ̀ ọmọ ń da ẹgbẹ́ bẹ́ẹ̀ tó bóyá yẹn gan bọ̀ tí ó wà pupa yóò pọ̀ bí ọmọ yẹn gan náà ni wọ́n wà nínú ẹ̀rùmọ́. wọ́n sọ́ọ̀tì àníyàn náà wọ́n tíì àní lọ́dọ̀ tó wáyé wọ́n á ṣùgbọ́n ẹ̀rẹ́ tó bá wọn sọ bí èṣù náà ni ó fi rí bí ká ní pé ìyẹn ń jẹ̀pà so àbí ìyẹn mo máa ń gbòòrò ìyẹn mo ajú ìyẹn mo sanjaréèrè gbogbo ẹ̀ náà ni ومن يشبهه ومن لم يشبهه إذا كان وما أشبه ذلك ومن لم يشبهه إذا كان من الفواقد àti tó jọ àwọn kata dárúkọ yìí àti tí ò jọ tó bá sábà jẹ pé ló kọ wá kéde náà wà nínú àwọn eh, ìkàtà àwọn orí kéde èso pápá ni. قال لما يجي ولا في القبض ولا في البقول كل صدقه àwọn nǹkan tó máa ń wù tó máa ń dá ẹgbẹ́ bíi kànáfóònù ìrẹ́lẹ́ gbogbo tó bá ti rí báwọn àmì yọ bàtà rẹ̀ wọ́n dàbí bukúl àtàwọn ẹṣu ní ọgbẹ́ ìlú kò ní bàtà wàdá sí àtúnáyà fúnra àmì yọ níbi owó rẹ̀ gan ilà ìdájí àti bàtà bàtà. حتى يحصلوا على أثمانها الحول بين بغيرها àti tó ṣe pé oúnjẹ wà lọ́wọ́ rẹ̀ títí tí wọ́n di ọdún kan níjọ́ tí ẹ sà wàyí ọkùnrin tó sọ ṣíkú ha sọ̀rọ̀ tẹ́tí tó ti ń sọ́sà oúnjẹ rẹ̀ níjọ́ tí ẹ gba oúnjẹ sọ́wọ́ tí ẹ rẹ̀ àgbẹ̀dẹ̀ tó tọ́lá di lẹ́yìn ọdún kan tó yẹ sí wà lọ́wọ́ yẹn ni ó ti yàn yọ̀ọ̀dà kàkà mẹ́ ṣe ẹ́ pé níta kàyé ó pàtàkì gan àwọn èèyàn ń dáko lọ́sìkò yìí ọ̀nà ìjẹun dáko gan tó ń dáko ṣu ń dáko ẹ̀gẹ́ tí ẹ̀gẹ́ ti ẹ̀ pọ̀ náà ni mo ní sọ́jú ní irú àwọn ìmọ̀ báyìí kìí ṣe ìmọ̀ tó ti pé àmì bùkátà sí kọ́lá tó wá sí ní gbogbo ìrẹ̀lẹ́ ló bùkátà sí àwọn kọ̀ọ̀kan wà gbẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀dá ṣètìlẹ́yìn táwọn ẹ̀yìn yìí gbé ẹgbẹ́ lọ́rọ̀ náà sọ yìí tí ẹ máa lọ sí oko àti ọ̀nà dáko dáadáa tí wọ́n sì lé fẹ́ẹ́ tó tó ẹ̀rọ ni mo kọjá pé wọ́n mọ ṣàṣìṣe lérí nǹkan yẹn tó àìṣe pé kẹ́lù lè tẹ̀lé yọ ọ́ rárá àti kẹ́lù yìí ó ti mọ ṣe é ṣe pé nítorí ọ̀pọ̀ yọ ní ọ̀rọ̀ yọ. sọ̀rọ̀ tí wọ́n ti kó wá sí nílò àwọn ìmọ̀ báyìí yóò mọ̀ pé àwọn oṣù tó ń dá tó tó máa jẹ́ tó máa ti tó máa ti wú tí ń wú lọ́rọ̀ tó máa ti wú tó ìjọ tó ń bá tà òun ò ní kí ìyọ nǹkan kan nínú bàbá rẹ̀ tó ó yàtọ̀ sí kéwìn ó gbìyàn gan kí n gbọ́ ká bàbá ẹ̀wọ̀n kan wà ó lè ọ̀rẹ́ ẹ̀sìn kì í ṣe kí n fi làákàyè yẹn ṣe tó kí lẹ́nu tó fà tó fi di pé èṣù ẹ̀ ní yọ níjọ́ tẹ bá pé rẹ̀ òun ni tó wù ẹ́ ń ṣe nǹkan sí ìyẹn ní ọ̀ ẹ̀ ní ìṣèpamọ́ kò lè pẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ ṣe lè sá àgbàdo bí ẹ̀ lè sá ẹ̀wà bí ẹ̀ lè sẹ́ni tó ọ̀pá bàbà kalẹ̀ tó iṣu tẹ́lẹ̀ ní kó kalẹ̀ bóyá ọpẹ́ ní olóṣù owó ẹ̀sẹ̀ méjì yóò ti lọ sí òṣèlú ọ̀fẹ́ wọn bàjẹ́ tó àti òṣèlú ẹ̀rẹ́ ti ta tó òun ló pàdé dáyọ̀ náà ti yàtọ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àtẹ́ni tí ó ní òun ṣẹfẹ́ tó bá ní ẹ̀yẹ̀ ẹ̀yẹ̀ bẹ́ẹ̀ nìkan ọ̀rẹ́ tó ní ẹwà ẹ̀wà yẹn náà ni ó ṣe kéde ní ọ̀yọ́ tó wá ti tó ti dé nẹ̀sọ́ọ̀bù rẹ̀ tó ẹ tó lè sọ tó tó àpò lọ́nà márùn-ún rẹ̀ ẹ àtọ́ kìlómítà ẹ lọ àtọ́ kìlógíráàmù rẹ̀ bí ẹ kílò rẹ̀ níjọ ní one thousand two hundred twenty six hundred kilogram so two hundred twelve kilogram tó bá tó bẹ́ẹ̀ èyó èyó yọ̀ gàká tó ń sọ ní ẹgbẹ́ tó bá ti ní ẹ̀rọ bí àpò rice mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì thirty two hundred thirty fifteen ní àpò ráìsì ọ̀kan tó fi sí kìlò ní tó ó jẹ ẹyọ yóò jẹ six hundred tí ẹ bá rí ní méjìlá àrí tó hmm. náà jẹ tó bá ti ní méjìlá fifty kìlò báwọn yóò yọ sàkà mẹ àmọ́ tí ò tí ì ní òní yọ sàkà rẹ ní gbogbo tó bá jẹ nǹkan oníwóró àwọn tó bá ti pẹ́ iṣu lọ yá gbìn ẹgbẹ́ nìyẹn gbìn tó ó pẹ́ ní yọ sàkà rẹ tó bá ti kó lọ́wọ́ ta tó bá ti kó lọ́wọ́ ta sọ̀rọ̀ tó bá ti ń táwọn tó wù rẹ̀ léde lọ́dún kan lọ́wọ́ rẹ̀ tó wá pé owó zaka lẹ́gbẹ̀rẹ̀ yọ zaka rẹ̀ tó bá kan náà ó gbọ́dọ̀ pé mo ẹ̀rọ ẹ̀gbẹ́ mi mo nínú oṣù kẹ nínú oṣù kẹ lọ́sọ̀ lọ́dún ní ọ̀tá tó owó wọn bẹ lọ́wọ́ rẹ̀ tó kí iná ó ti wá tó bẹ̀rẹ̀ two million zaka ti jẹ́ one million wọ́n gbàtó pẹ̀lú ní bọ́ọ̀lù ìlú òkè sáré ń náwó yìí kó tó ti pé tí ẹni sáńsà èèyàn dáràn. àbúrò olówó rẹ lọ́wọ́ ìnáwó nìkànjé nìkànjé nìkànjé nítorí ibi owó rẹ lọ́wọ́ rẹ títí tó fi di ọdún fẹ́rẹ́ yìí tó èèyàn tí ìlú láti ọ̀tà kánà nìyẹn tó àwọn àgbáyé tí ń bẹ ọ̀rọ̀ kàkà àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú nǹkan eléṣù tàbí iṣu rọrùn lẹ́yìn náà báàbù máa jẹ́ àdéjọ́ àkọ́jọ́ ọmọ kéèké ọ̀sán tó wá tó ní ọ̀kẹ́ tó ní ẹrú sọ pé nígbà kan ọ̀yọ́ máa ra ẹrú lọ́wọ́ sí máa ra àgbò pípẹ́ níbi ìrìn àtúnjẹ ti jẹ níbi owó mi lọ́lẹ̀ òfin ọjọ́ wa ta pé ìrẹ́lẹ̀ dúkìá fíláfíláfílá lọ́pàtì tó wà ní ilé tọ́pàtì ara tó lọ ká fún rẹ̀ pé ó ní owó tó pọ̀ náà. wọ́n ní tí ẹ bá ní ẹrú àti tí ẹ bá ní ẹṣin àbí ẹ ní ẹsẹ̀lì púpọ̀ yìí yẹn lórí tọ̀. ẹ ń kọ́ìn àlejò ìwé mọ́tò nìkan tí ó ní lọ́dún so yẹn ní lẹ́dọ̀ lẹ́dọ̀ chip yẹn ní pàtàkì oríṣiríṣi àwọn mọ́tò tó ń gbé ẹ̀dọ́ pé mílíọ̀nù náà ni wọ́n tà so wọn kò sílé báwo ló ṣe ṣe pẹ̀lú rẹ̀. فحدثني يحيى عن مالك عن عبد الله بن دينار عن سليمان بن يسار عن عراق بن مالك عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم طلب إليك ليس للمسلم خلق شعور مسلمي في عبده من يومي بعدي ولكن في عبيدي في إيرتي بعدي صدقة من مكان اليوم وحدثني ابن مالك عن ابن شهاب عن سليمان بن يسار عن أهل الشام ولما على الشام قال لأبي عبيدة بن الجراح فرقوا أبو عبيدة بن الجراح ولي خذ من خيرنا ورفيقنا صلى الله الشتاء خذ المنون وتأتي الله غنون ويرغب إلى مريو múlò ẹrú tá a bá ní válù ẹrú wa náà fúnra kó válù àwọn ẹ̀sìn wa kó lọ bàtà bẹ́ẹ̀ ṣe pé akọ́sájú pé ọ̀rọ̀ rán àwọn èèyàn lọ kí ọlọ́gbà nìkan bí lápẹ́jú ẹ̀ ọba lọ́rẹ́ àbí ká ní ọgbọ́n rẹ̀ bí ọba lọ lápòjú ènìyàn ìṣúná lọ́dà wọn ẹ ìlọ́lápá ẹ̀rọ ìdàkà wọn bẹ̀ tó àwọn tí wọn ń gbà wà lọ́dẹ̀ tó wọ́n ti rán ètò ìdààmú wọn jọ báyìí nípa tó lọ kókó pàtó rẹ̀ kalẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti ní ẹ̀yẹ́ lẹ́nu sọ̀rọ̀ ọ̀sán àwọn ará bẹ̀ wọ́n sọ fún àwọn òwe ìdàkà lẹ́yìn rán wa ṣẹ̀tún àdébíkú àmì àmì ìpè àmì ìpè tó ń fọkàn balẹ̀ أمين هذه الأمة إنما يبيعون بينها سوقني خذ من خيرنا صدقانكم يرضى كانوا ẹ̀sìntání àti àwọn ẹrù wa fàádà àwọn obìnrin ni a ìdílé inú tó máa kásẹ̀lá ìlà ìlú ọ̀dọ̀ kọ̀tọ́ mi tó wọ́n ló ń

kọ́lẹ́tà sí umar ọ̀kátàbà ilé umar umar náà wá kọ́ bikin ibi kí oníkẹ́ wọ́n dààmú mi bá pé kátà ń yọ kàkà yìí náà nínú ẹrù wọn àti ẹ̀sìn tí wọ́n ní. tọ́ umar wọn ní àṣàkú ọ̀gbọ́n ìgbàlódé ìlú tó bá wù wọ́n kọ́lẹ́ sàrà nù ìgbàlọ́ wọn wà dóde ha àlẹ́ yìí kó wá dá padà fún wọn ní àwọn náà ní kó pé fún wàá rò dókè ọ̀hún kó wá fún àwọn tó máa ń jẹ́ ẹrú nínú wa kó máa fún wọn ní ojú ọ̀jẹ̀ tí wọ́n máa nù. kọ́lá máa ní kò máa máa kiri máa kọ́ ń lo aṣọ ọ̀wà wọ́n tó nà ní yìí. ó lè tó máa kó dá padà fún wa yẹn ní àyà tó kọ̀ọ̀rọ̀ èèyàn àwọn tálíkà wọn kò gbà kó pè fún tálíkà wọn. tó wàá ṣùgbọ́n ní àmàlì tó bí la fẹ́ sọ bí ìlú pé ṣe mọ̀ pé n tí ó dọ̀rọ̀ ẹ̀rẹ́ wọn nìyẹn àmọ́ àwọn ni wọ́n wù ú wọn pé àwọn fẹ́ kí n kàn yẹn kó di òun yẹn lérè àwọn tí tó wọ́n bẹ̀. bẹ́ẹ̀ tó jẹ́ nípa àtúwájú pé tí ìyẹn bá ní nìkan ẹ èyí tí nìkan tó tó nìkan bóyá ní àwọn nǹkan ọ̀sìn àgbò màálù ràǹkómi mọ̀ wọ ẹni yẹn nílẹ̀ tó fẹ́ yọ kàkà tó tó nílò tó ohun ní ẹ̀wò tí ìtò lẹ́tọ̀ ọ̀gá bí kéèyàn ó ní owó lè ẹ̀yẹ́ ní one million gàdá ti jẹ two náà máa jáde láyé ìdí náà pé mo yọ mọ̀rọ̀ gàká èmi náà yọ àpapọ̀ nílò tó náà kó wọ́n gbọ́n náà rẹ̀ sọ́yẹ́ lè ní káwọn tí ó dà kan nọmba wọn kíkẹ́ àwọn fẹ́ lọ tàkà káwọn tó wọ́n ní níwọ̀ àwọn sì ní owó tí owó ti tàkà àwọn wọ́n ní àwọn ọ̀lẹ́tọ̀ọ́ sí tó aláìsọ̀rọ̀ bẹ́ẹ̀ jù wá àwọn àwọn sọ̀rọ̀ ẹ fẹ́rẹ́ tí ni ọlọ́wọ́n ní àwọn ọ̀lẹ́tọ̀ọ́ sí àwọn wọ́n ní bóyá àwọn ìyá kan àwọn ọ̀lẹ́tọ̀ọ́ sí ó lé jù ó pé ẹni náà wọ́n fẹ́ ẹ̀yẹ́gẹ́ tẹ́lẹ̀ àwọn ìfẹ́ fún ẹ̀yẹ́gẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ìfẹ́ fún wọn ní ní sáfíìdà káàdì o ìdílé ní àwọn ìlú tí mo lè tí mo pè ní ọ̀rọ̀ tí mo pè ní ọ́ ní ẹlẹ́tọ̀ tó gbà tó lọ́n lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà pé àwọn pé káwọn fẹ́ lè káńtẹ̀ lè yẹn. tó fún fẹ́ lóore ẹgbẹ́ pé tí ẹ bá ti lé ní ìgbé ọgbà ẹnu ní tí ìwé tó yẹ rẹ̀ gan-an òfin àbúlé ló ti jáde láyé tí ìwé ṣe kéde nínú ní ọ̀bàtà tẹ́lẹ̀ ẹ̀ bá nínú inú iṣẹ́ ìdílé náà tó bá nínú iṣẹ́ ìdílé náà tó wẹ́ ni ìfúnkẹ́tọ́ fún sáfù ni wọ́n bá ń fẹ́ yọ ọ̀run nàká ọjọ́ ìlú ni ọjọ́ owó ni ọjọ́ ewúrẹ́ ni tí kò tó lè tán ìlú ẹ̀ náà bóyá ò ní dúkìá kankan tó gbogbo rẹ̀ tó lé fira mọ́tò tírí mílíọ̀n tó wá nù ọkàn wọn bẹ à bàtà mi yẹn lè bàbá rẹ̀ à èmi náà ní wọ́n tírí mílíọ̀n àṣírí náà bá ní tírí mílíọ̀n mi yìí fún mílíọ̀n bàtà lè rẹ̀ wọn láì kò sí tó gbogbo rẹ̀ kò pẹ̀lú àwọn kan à ń ka ìṣẹ́ tí wọ́n tó lọ jọ ẹ̀ bí ẹ̀ sí náà ni wọ́n tó tó o ní pé tí wọn bá ní mọ́tò gan nínú àsìkò yìí wọn bá ní wọn fẹ́ lè yọ tó nílò kéde lọ́dọ̀ ni kàkà fún bẹ́ẹ̀ ṣọ̀tọ́ mi lè ní mọ́tò jẹ́ pé kò sí ní ní wọn kọ̀ lọ́wọ́ wọn kọ̀ tí mo sọ yìí kò kéde kí wọ́n yá wá lówó dé tó kọ́ lọ́dọ̀ mọ́tò mọ́tò rẹ̀ tẹ̀lé wá ní ọ̀nà tí yóò jẹ́ bí ọ̀nà ìyàlẹ́nu yá wọn fún un ìbílẹ̀ kan Yorùbá ẹ̀rọ ìtọ́jú ló ti fẹ́ fáìlì ọ̀kú lásìkò yìí tó kó ń gbọ́ ti ní two thousand naira tó kó wá di pé ọdún yípo lérí rẹ̀ bàbá nínú ọ̀rẹ́ kàkà ilé yìí nínú ní fifty thousand rẹ̀ ló di orí náà ló kéré mi fóònù wa bá rẹ̀ hmm. ṣe fẹ́ sọ sí tó ní ìdìkàkà kó tó burú mẹ́ tó burú mẹ́. وحدثني عن مالك عن عبد الله بن ابي بكر بن عمر بن حزم انه قال ومن جاء كتاب من العمر بن عبد العزيز إلى أمي وهو بمنى إلى أبي وهو بمنى ولمرنا العزيز ọkọlẹ́tà sí bàbá mi bàbá mi lẹ́wà lẹ́yìn ìdájọ́ yẹn lẹ́mí ní àkókò hajj kí ló sọ pé aláya àkóso mi lè láìpẹ́ mi wọ́n dá mi lè fẹ́ ilé padà kọ́ ẹ̀tọ́ wá ní ìwé délé tó yìnyín pọ̀ bá mú tó tó pé gbàtà wá bá rẹ̀ tẹ wéjì rẹ̀ tó fi báwọn kó tó 620 kìlò ṣẹ̀kẹ́jẹ́ kápọ̀ kan 50 kìlò lọ́wọ́ náà kí wọ́n ní mo ní ní tàà ṣẹ̀kọ́ ti tó sọ̀rọ̀ àrùn 20 náà tó gbóyàn bí o pọ̀ tó ìyẹn tó bí yẹn fi oyin ní tí wọ́n ń tó náà rí oyin àti lọ́lẹ̀ rẹ̀ nínú gbó tó olùkọ́ pọ̀ bá mú òní ọ̀sàkà rẹ̀ tí ẹ bá tà lẹ́yìn ẹ padà yọ kàkà rẹ̀ tó bá padà pé ọdún kan. wà á ṣiṣẹ́ lórí àmàlì kí àbọ̀bọ̀ lè jìnnà sánà ọ̀pọ̀lì. فأنت سعيد للمسيب صدقة البراغين قال وهو في الخير في الصدقة قل قوبي بابا أبو سعيد بن المسيب nípa àwọn zaka bàbí jẹ́ pé ẹ̀sìn àwọn tọ́kì jíká ní àwọn ẹ̀sìn tí tó jẹ́ ní ẹ̀sìn ìbò lọ́dọ̀ wọn yà ní ẹ̀sìn kẹta àwọn ká ní kẹ́ ẹ̀sìn ìbò àwọn àbá àwọn ẹ̀sìn tó lọ trọ́ọ̀dì pé pé ìtọ̀wọ́ tó yẹ ẹ̀sìn ìbò ìfọ́ yàtọ̀ sí ẹ̀sìn tiwa níyà yìí kọ́ ló wọ́n ti lọ sí ìdílé sọ̀rọ̀ àpá ó ní ẹ̀sìn lápẹ́ lọ́wọ́ náà ìdájọ́ tó lọ lórí ẹ̀sìn náà ló lọ lórí بسم الله الرحمن الرحيم باب جزة آل الكتاب والمجوس حدثني يحيى عن مالك عن ابن شهاب قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم أخذ الجزية من مجوس البحرين وأن وأن عمر بن الخطاب أخذها من ملوك باريس وأن عثمان بن عفان أخذها من غير غير وحدثني عن مالك ولا محمد بن علي بن عدي أن عمر بن الخطاب ذكر المجوس فقال ما عدل كيف أصنع في أمره فقال عبد الرحمن بن عوف أشهد أشهد لسمعت رسول الله صلى الله عليه وسلم يقول سلموا به سنة آل الكتاب وحدثني عن مالك عن نافع عن أسلم مولى عمر بن الخطاب أن عمر بن الخطاب ضرب الجزية على آل ذهب أربعة دنانير وعلى آل وقت أربعين درهما مع ذلك أهل أهل أوزاق أوزاق المسلمين وزيارة ثلاثة أيام نعم الإمام مالك عليه رحمة الله ọ̀rọ̀ ní ní akúkẹ́kẹ́ ní olùdí ẹni pé ọ̀rọ̀ zakat àti parí ìjàkà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ìgbé ní ṣe pẹ̀lú ìjà ìṣó ìdí ẹ̀ka yọ ìdí ọ̀yọ́ kí ayọ̀ bẹ́ẹ̀ ni àwọn dápà tó wá sí ọyọ́ rẹ̀. báwo ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀? òun náà ni ọ̀rọ̀ nípa jíbíà ọ̀tọ́pẹ́ nàìjíríà ní owó ìrànwọ́ pẹ̀lú owó eré park park ọmọ ní èdè tó bá jẹ́ ìlú mùsùlùmí lọ́wọ́ àwọn sáàlù ìgbà àwọn tó jẹ́ host àwọn jíù àti àwọn tó jẹ́ lọ́tọ́ àwọn christian tó ń gbé nílùú mùsùlùmí bákan náà àwọn àlùmọ̀jù àwọn júùsù ní wọ́n tó ní àwọn abọ́gibọ̀ pẹ̀ àwọn tó tó ní àwọn tó ń bọ̀ náà tó àwọn ẹlẹ́bọdé pẹ̀jú àwọn ẹlẹ́bọ tó ṣe pé wọ́n fẹ́ máa gbé wọ́n fẹ́ máa wà ní ìlú mùsùlùmí nítorí ìdí kan sí ìdí kejì àwọn ni wọ́n ń ta ọjà àwọn ọjà kan nínú ìlú yẹn tó ṣe pé àbí àwọn ni wọ́n mọ nǹkan kan ṣe ní àwọn iṣẹ́ ọwọ́ nínú tó ṣe pé bẹ́ẹ̀ làwọn ni wọ́n ń ṣẹ̀lí ìlú yẹn wọ́n jẹ́ nínú mùsùlùmí bẹ̀rẹ̀ sí wọn gbé tó láǹdà ọlá ìfọ́nà tó gbé bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ẹ́dì tó sí ẹ̀ẹ́dọ̀sán tí ń jẹ́ owó ìgbélu tí ń jẹ́ owó ìdáàbòbò wọn. Ṣùgbọ́n ọ̀sán bá wọn tó bá di pé wọ́n wà níbẹ̀ ọ̀rọ̀ àwọn tó ní alòzémà alòzémà àwọn tí a fi balẹ̀ kẹ́ wọ́n wọlé wọ́n gbé lòlù wa. Irú ẹni tí ní gbogbo Nàìjíríà yìí tó ẹni kò lè lẹ́nu kan kó ní èèyàn gba ohun jù sí àlọ́ rẹ̀ nílò ìta nàìjíríà náà lọ wà ṣùgbọ́n ẹni pé kì í ṣe pé tó pọ̀ ń gbé ní ìlú wa àwọn ìgbà ìgbà ìyàn rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹnìkan ló wá láti kọ́ńtì kan ní wá kò ní òun sọ o àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ irú lọ nídìí tí ọmọ yìí wá fẹ́ wá fún ọ̀rọ̀ tó èlú yìí tó irú ọba tó jọba lọ́wọ́ lè sọ pé àbíwọ́ náà fi àrùn gba ìlà ìlọ́wọ́ rẹ̀ lọ́dọọdún tó wọ́n máa tán. Sojú ẹni yẹn ó ti di mùsàmán ẹ̀ta ìlọ́kọ̀ọ́ba rẹ̀ pé lọ́wọ́ rí pé lọ́rọ̀ nínú ìlúwa ìjẹ́kọ̀ oníṣẹ́ ọ́ ìjẹ́kọ̀ oníṣẹ́ dúkìá rẹ̀. Fúra méjì ó sọ̀rọ̀ tó lágbára. Òun náà ló pe ní Mọ̀háhìn ẹni tí a jọ ládéhùn ìbéèrè anábì ni mẹ́nkọ́tàdà mọ̀ áàrìdàn ẹ̀tọ́ bẹ́ẹ̀ jọ lè pa ẹni tí ẹ̀yìn náà yẹ fún ládéhùn ń pé kó máa wà nínú lórí anábì tó bá pa lónìí yẹn lẹ́nu yorùbá rọ̀ ṣàtẹ̀jẹ̀ náà ẹni yẹn ló wà jẹ́ náà tó ẹsẹ̀ lé lọ́kàn balẹ̀ tó tẹ́ bá kọ́kọ́ gbẹ́lu yẹn jọ jáde kọ́ máa lọ àmẹ́ta lẹ fún lọ́kàn pé mọ́wọ́rì mọ́gbẹ́rù wa ọ̀nà táwọn bàbá ọ̀rẹ́ yìí wọ́n lè ṣe jàǹbá fún tó ó burú gan. irú àsìkò yìí kò ní ìdí kan sọ pé a fún ní pé mọ́gbẹ́rù wa ẹni tí wọ́n bá ti fún ní fíza láti kọ́ńtì kan tó fi wá ẹnu kọ́ńtì wa ẹ̀rù báwa láfún ní fíza ló kọ́ bọ̀ wá. sọ́yìn ẹ̀yẹ fún ní fíza yẹn. قتل ابن عادل على صلاة تو أقول كفر شيء كل ذلك كله يلو تو حدثني يحيى عن مالك عن ابن شهاب قال ابن شهاب بلغني أن رسول الله صلى الله عليه وسلم أخذ الجزية يقول ورد يقول النبي صلى الله عليه وسلم حب أمور جذب من مجوز البحرين طبعا مجوز يلتج بحرين لو احنا مرتين طويلة بي مسلمين يوصلون رجال البيضة ومن بقى وعندنا عمر بن الخطاب ماذا عمر بن الخطاب أخذها ونبع بعد ذي orí lẹ́yìn màjú ti fáárì wọ́n náà màjú ti ìlú fáárì nígbà tí islam wọ̀ rẹ̀ bí àwọn ni a ní máa bá yín fẹ́ẹ̀fì àbẹ́ ti wá kalẹ̀ kàmá gbèrú tó wáyà ẹ̀jọ̀ wọ́n jọ nílùú yẹn náà ni wọ́n jọ wà nínú àmọ́ láàbùkù wá jẹ́ kàmá lẹ́yìn wọn tó owó nílé wọn jáde tó ẹ lọ gbélé tó náà wọ́n wá tó ń pé ẹgbàá lọ́wọ́ wọn ọ̀kọ́ tẹ̀lé kan wọ́n ń sọ èrò ẹgbà ẹ̀kẹ́lẹ̀ àtàtà ẹ̀yà èrò ti ẹ̀yà tó èrò yóò tó àìjíṣẹ́ ẹ̀ka wọn hún aláyé ni wọn hún sọ èrò. Ntú wọn ti máa fi bébí rọrùn wọn náà ní kí wọ́n mú jíjí àwa. Ntú wọn yóò mọ̀ ọjọ́ pé ẹni yẹpẹrẹ yìí ènìyàn pẹ̀rẹ̀ náà ní pé ipa ká yín ẹ̀rì ìdágbé ẹ̀rì ìṣe tó bá wù yìí fẹ́ràn sanwó. bákan náà wà á na Usman ibn Affan akọ́bàrà nínú bárùbárù yẹn pé ọmọ ẹ̀ Usman òun náà tó ń gbà lọ́wọ́ àwọn tó yẹ àwọn bárùbárù wọ́n fẹ́ máa gbé ìlú mùsùlùmí. وحدثني عن مالك بن جعفر بن محمد بن علي الأمير أن عمر بن الخطاب ذكر المجيوس ابن عمر انصر إطار أو المجيوس فقال قال ما أدري كيف أصنع في أمره أو بطل ولي فكذب بين المسلمين إيمانوا إلى ما شنو الايمان فقال عبد الرحمن بن عوف ربنا الله أشهد منجرف وأمر لسمعت رسول الله صلى الله عليه وسلم مضبطا النبي صلى الله عليه وسلم يقول فصلين كده سنوا بهم سنة أهل الكتاب ìlànà tẹ́lú pẹ̀lú wọn òun náà ní ìlànà àwọn ìyàwó àtàwọn ìdàkọ́rọ̀ ní ẹ̀sìn gba jíjí àwọn tí wọ́n yẹn náà lẹ́sìn lọ́dọ̀ àwọn tó bá jẹ́ ọ̀jú yẹn ni pé ìlú mùsùlùmí náà ní ìlú àwọn tí wọ́n ṣe mùsùlùmí lọ gbé tó wọ́n jẹ́ lẹ́bọn ní wọ́n jẹ́ mọ̀júsí ní wọ́n jẹ́ nàtọ́rọ́ ní ẹnà ohun ọlọ́wọ́ ohun gbé lọ́wọ́ wọn lọ́pẹ́ owó owó òsákọ́lẹ̀ ẹnà gba tó tó bá tí wọ́n tó ìyẹn òun ló túmọ̀ sí pé irú àwọn ènìyàn tó bá ń bẹ nínú kúrò àtọ́ bá ń tẹ̀sìn wọn ẹ̀rọ àti wọn kalẹ̀ kó máa wọn tẹ̀sìn tí wọn náà lẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ wọn gbọ́dọ̀ kọjá àlà nítorí àwọn ọmọ alẹ́ lè pé àwọn tí nínú ẹ̀sìn wọn wọn gbọ́dọ̀ ṣe yẹn. نعم وحدثني عن مالك بن نافع الاصل مولى عمر بن الخطاب رضي الله aslam tó jẹ́ ẹrú tí Umar ibn Khattab rà tó tú kalẹ̀ tó tú kalẹ̀ ó ní Umar ibn Khattab dọ́ra bẹ́ẹ̀ jizya ó ń fi òfin owó orí kalẹ̀ owó ìkápọ́lẹ̀ aláàárẹ̀ zakat fáwọn tó bá fẹ́ mọ àwọn bá mọ ní náà zakat tó pé zakat náà náà ètò gold náà náà nílùú wọn àwọn bá ẹ̀ka jẹ́ náà ní jìnnà mẹ́rin ni. وعلى حلوات فتشك مبطع المنة أربعين درهم ثمانية درهم قوتي مع ذلك أرزاق المسلمين وضيافة ثلاثة أيام مع ذلك كل أرزاق المسلمين يمرجع أرض كفاوة المسلمين فكان المسلمين يوم أنا bákan náà wọ́n fi yẹ́n fún fẹ́rẹ́ǹsì ẹ̀yàn tó bá ti fẹ́ gbàlejò tó bá ń gbà wọn lálejò ọjọ́ mẹ́ta náà ni lẹ́yìn ọjọ́ mẹ́ta ìkàlùkù ọkùnrin sí ìlú rẹ̀. وحدثني عن مالك عن زيد بن عن ابيه انه قال لعمر بن الخطاب قال عمر قلنا ان في ظهر ناقه عمياء قل لي ناقة عمياء يسير القلي فقال عمر ادفع عن إلى أهل البيت ينتفع بديها ipe ẹ ṣe gbé lọ fún àwọn tí wọ́n ń ní ìfáwọn ilẹ̀ àìsàn ìṣẹ̀lẹ̀ tó rẹ̀ bí i ẹgbẹ́ lọ fáwọn ara ilé tí wọ́n wọ́n ti ẹrù sí lẹ́yìn wọ́n ní ẹrù ẹ̀yìn rẹ̀ ẹ̀ tún kalẹ̀ ìṣòro fẹ́ kíkà ọ̀nà tó bá lò tó wọ́n lò tó wọ́n ti ọkùnrin tù wọ́n ní àmìyà wọ́n ní kò rí mi dáadáa pa nínú àkórí yẹn àkọ́lá ìwà gbọ́dọ̀ wọ́n ní yẹtùrùkúnà ha bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn tí ó bá mú rẹ̀ àwọn èyí tí wọ́n bá ti jẹ́ kí òun lè nà lè yẹn pé tóun jẹ́ àkómi gidi bí ká lè àkómi tí ó kéré tó àwọn tí wọ́n mú rè àwọn tí wọ́n ti lè rìn jáde àwọn ọkọ̀ tó kẹfà sàkóso nílẹ̀ àrùn wọ́n ní báwo ni ó ṣe máa jẹ àkọlà ìkúmọ̀ wọn ni àmì náà àmì ẹ̀rẹ̀ jìdìá hìá. عم النعم الصدقة شيء وفي يعقومون في يعني قولنا شو في يوم جزيان شو في tọ́bi ṣe owó ìsákọ́lẹ̀ ni àbí tọ́bi yọ zaka ọ̀pọ̀tù mọ́ ní bẹ́ẹ̀ mi ní ọ̀rẹ́ jẹ̀dẹ̀ à tó wọ́n ní nínú àwọn owó tọ́bi ṣe na kúrú tọ́bi yọ báwọn ni فقال عمر عمر ولي قررت والله أقلها فهو يتعجني فقلت مؤني إن علينا رسم الجزية واسم واسم الجزية قلني عليها واسم الجزية ودي قو عمي في شمع ìjọba gba kan wọ́n ti ní àmì pé jíjí àlélẹ́ ṣe bó ni àkómi ṣe tẹ̀wọ́n lọ́wọ́ tó wọ́n àkómi gba jíjí àti ṣẹ̀pá ní ẹni tó bá ní fọ́n ẹni tó bá ní lo gold àwọn ọmọ ṣìkè ni wọ́n yọ abá dànàdìrà dínà mẹ́rin ni wọ́n yàn ṣẹ̀tìrẹ́tì àmọ́ àwọn tó bá ń lo wàhálà kọ̀ọ̀kan àwọn ọmọ ìlú àgbà òòlù kiri àgbà òòlù kiri bẹ̀rẹ̀ hàn náà làwọn yọ tó kí padà wá di pé àkóní tó ṣe lè di owó yẹn náà lè lè lè kọ́ wá fi yọ zakat àbí kó fi yọ jizya ní pé ohun ìṣàkọọ́lẹ̀ tó wọ́n ní àwọn ti sàmì sí pé ara wọn kò ní ta fún ìdákọ́lẹ̀ lẹ́yìn fà á lọ́rọ̀ bí ra ìrọ̀rùn mọ́ọ̀lù nìkan ló wá fàánù ṣẹ̀rọ̀ mọ́ọ̀lù wa pa á. وكان عنده سحاف بضع هو الواني أو التري ولا تكون خاطئة ولا تغلف إلا جمل بنها في تلك الحال وأكفي أو يعني أن تتكلم كلمة فأنكم تقعد الذي أقول سرية فما سبيل إلى أزواج النبي صلى الله عليه وسلم هو قول الإفرسون قول الدفوع ويهوى النبي ويقول الذي يبعث به إلى حق ابنته ní ákìrẹ́ láì torí àmọ́ yìí tí ọba kẹ́yìn òun ní kẹ́ẹ́ gbé lọ fún ọmọ ìlú tí ń jẹ́ pásítọ̀ wà ní kí ara fi ìlú kan kọ́lá bí kò bá gbé àwọn ìlú tó dínkù tó ẹja ọ̀dọ̀ mẹ́sàn-án àwọn ìyàwó àdébí nìkan lọ gbé ìlú wọn ní ká náà fi ṣàfi pásítọ̀ kọ́lá jẹ́ pásítọ̀ ni yóò gbà yẹn pẹ̀lú ọmọ sọ kókó ìtọ́jà fáwọn ìyàwó yòókù ìtọ́jú ọmọ tiẹ̀ ó ní ìtọ́ba kẹra pé ó kéré jù kẹ tó bá kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọ̀sọ́rọ̀ tiẹ̀ tó ìtọ́jú ọmọ tiẹ̀ ni kò ní bínú pé wọ́n fi lè kí ọ̀dà. náà wọ́n jẹ́ àlẹ́ fi tẹ́ka ṣàfihàn láàrin tẹ́ka ìjẹ̀dọ̀ nínú àwọn ẹ̀tọ́ ètò gbé ẹran sí فبعث به إلى أزواج النبي صلى الله عليه وسلم ولقد قلتم يا واد النبي فأمر بما بقي من لحم تلك الجزور يتوقع لما أنكم فصنع فدعا عليها المهاجر والشيعون ويقول بكتي والتمسي ودي وقف أو مهاجرون والأنصار فكوا راجع قال مالك ما ملك إلا أرى أن تؤخذ النعم lè káàdì jìbìyà ńlá bí jìbìyà ti yẹ wọ́n ní kò dáa lọ́gbà ní kíni òun ò rí sí kọjá pé dábàá ni wọ́n máa gbà wọ́n àwọn ṣe bá fẹ́ gba owó ṣàkọlẹ̀ lọ́dọ̀ wọn ńlá bí jìbìyà ti yẹ tó wá ṣe pé nǹkan tí wọ́n á dín náà nìyẹn pé àwọn ò fi yọ ṣẹ́gbẹ́rẹ̀ lọ́rùn ṣẹ́gbẹ́ owó ni wọ́n dákọ̀ àmọ́ wọ́n padà lè gbà á àwọn kan tí kìí ṣe owó náà tó tó bá ṣe pé kò ní owó tó bí alákòjú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe ni pé wọ́n á ta ewúrẹ́ nílùú ní ni wọ́n á ta àǹkómi èyí ṣe mùsùlùmí tòkí wọn ni á ah, tó bá ti lo oṣù méjì yá yìí àgbà ìwáyé lọ́wọ́ rẹ̀ tó wọn náà gbà títẹ̀ àwọn oníwọ́n kó lẹ́wọ̀ àǹkómi ṣe dédé iye báyìí ń ta ẹ̀rù tó lóore ó burú bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọ́ àìdá. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Òun tí yóò owó yẹn ṣe business. ti dá owó ẹni yẹn padà. Bèrè ti pé ọdún kan lọ́wọ́ yẹn. Ìwé yọ̀ sàtáyà mẹ́. Yàrá fi júwe ìyẹn five hundred ẹ̀yà five hundred thousand ní august two so gbàtí ó di ọdún yìí ìyẹn gbé omi tó two point five àbí ẹ̀jẹ̀ ti dáwọ́ five hundred thousand yẹn padà ìyẹn tó ní two million lọ́wọ́ two yẹn ti jẹ́ tó fi wọ zaka ìyẹn yọ zaka yẹn sílẹ̀ bẹ́ẹ̀ zaka zaka bí ọ̀rọ̀ fún ẹni yẹn. Ọjọ́rin àtúbára alẹ́kọ̀ọ́sílá ọ̀gáàtùn ìjọba ẹni tí ó ní bí tún ìdàbí àgbègbè hmm. ẹgbẹ́ ó sì yá náà lè mú ọ̀nà lórí. Hmm. Wọ́n fi fi bí business tó wá ní wọ́n bí tó ọdún kan ẹgbẹ̀rẹ̀. But wọ́n tó máa ń rí àwọn èrè jẹ́ kókò tó lè fi ewu ọjọ́ ọjọ́ pé ó yá. Ilé ìyàwó last year, 2021. Wọ́n bẹ̀rẹ̀ business two million a Àmì I lè ti ń rí tó wá rí two thousand ìnáwó ara lè ń jẹun, òun So wọ́n á fi September oṣù ọdún 2022. thousand twenty two. Wọ́n rí kóhùn ní two million two hundred lọ́wọ́ lápèjúwe torí ẹni yẹn kìtì lo jàgá torí ẹni tó jẹ́ two million bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láti máa ń gbówó mi lónìí ó kúrọ̀ rẹ̀ ló kù sí ọ̀rẹ́ thousand naira wọ́n á jẹ́ pé kò sí ní òun jàgá lọ́wọ́ tó ṣe lónìí lọ́wọ́ òun tó ní kò sí ká jàgá náà. ṣe ní àtàlámà àríwọ̀tún látàrí pé àwọn gbogbo ní ọmọdún àtàlámà pé ọgbogbo ní ọjọ́ ọdún àríwọ̀tún àwọn olùdó àwọn pé ẹ̀ẹ́kò kú ní ọjọ́ ọdún ẹ̀dàpọ̀ ìwọ̀ ọjọ́ ló jẹ́ òdìdí náà rẹ̀ ní. tó lọ́pọ̀ ṣàlùfọ̀ àwọn ìbéèrè máa ń lọ sí pé wọ́n fi kí ni afẹ́ ṣe èyí tí ó jẹ́ òdodo ni pé ọmọ àdéhùn kankan kò ní jọ ọdún sọ ọmọ àdéhùn kú àbẹ́kò tí ì ti okù ní jọ ọdún ṣẹ́wáyé tí ó máa ń fa táyà bí máa ń dá ọ̀rọ̀ yẹn papọ̀ òun náà ni iná àìsàn iná kẹ́kọ̀ọ́ fún وصل لربك والأشعار إن شانيك هو الأكثر سورة يعني نرى لنسلقي wọ́n ti lọ ọmọ pé ọmọ àdéhùn kan kú ni kíkọ́ àwọn ọmọ ní ṣe ẹ̀yọ́ bí rẹ́rìn ṣùgbọ́n náà wọ́n sọ kalẹ̀ fún wá ṣe lè dé ọjọ́ ọdún bí tí wọ́n wá ń dé kọ́rọ̀ yẹn tó lẹ́nu wọn ni pé àsọ́lé lọ́rọ́ lọ kí ọkọ́rọ̀ wọn bá rẹ wọ́n ní ṣáàtù lórí fẹ́ràn wọ́n ní wọ́n ní ìmúlẹ̀ ṣáàmì áká wọ́n ní áká rẹ́dà ọ̀dọ́ kí ọ̀rẹ́ rẹ̀ wọ́n rẹ̀ kú àwọn kan ní òní ní ẹ̀yìn so súrà yẹn kìí ṣe súrà tó ní ṣe pẹ̀lú ọmọ rẹ̀ kú ní ọdún ọmọ rẹ̀ kú ní jọ ọdún tó ìdí oní ṣe pẹ̀lú dẹ́gbẹ̀ yẹn tó wọ́n lọ nípa pé lẹ́nu àpà tàbí ó gbé rìn tí wọ́n di Allahu Akbar lẹ́nu ìje torí pé inú ọ̀rọ̀ ẹ̀rọ mi tó inú ọdún ṣé ọmọ rẹ̀ kúnú ọdún ọ̀rẹ́ náà ọmọ rẹ̀ tó kúnú ọdún lólé yá náà tó ètò wà bẹ́ẹ̀ ni pé wọ́n lọ ṣe kẹ́kọ̀ọ́ kí ọ̀rọ̀ ọdún náà lọ́wọ́ ṣe ní kálọ̀ bí òkè pé ó ṣe kẹ́kọ̀ọ́ wẹ́rọ abẹ́ jẹ́ ọkọ̀ márùn tó ń pa àti ẹ́kìfẹ́ kírẹ́mú ní ẹ̀kìfẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé tó bá ṣẹlẹ̀ rúkú ẹ̀rẹ́ jù lọ́wọ́ àmẹ́ tó bá kọ́ dúró tó kéwú yóò rúkú yóò tó so ìforí kalẹ̀ kan sáká kan rúkú méjì lọ́wọ́ àmẹ́ tòyó kíláka méjì yóò tó rúkú lẹ́ẹ̀rẹ́ rẹ̀ tó bọ́lọ̀ ṣe lẹ́kọ̀ọ́ kí òkèlè bí wọn kàn ṣe bí àgbẹ̀bí níbi ọ̀rọ̀ bí ẹ̀yìn náà tó ń lọ náà. ó ń bẹ̀rẹ̀ ní Ẹjí sọ ìwọ̀n òkú tó kí gbogbo ìlú wa ní lórí pé ó tàbí ìpẹ̀lágbàrà ìṣọ́gbọ̀n. Àwọn olùgbọ́n ti yọ ìgbàkà rẹ̀ jẹ́ ìlú ìyọ̀nà. Tó ẹjí ó ṣòwò òkú wọ́n náà ní ìṣó náà ní kòkó àná bí ìṣó náà ní tó kòkó ọ̀kẹ́ kòkó ní ìṣó náà rẹ̀ kòkó erigi náà máa ń lò. Èso ni èso ni ọmọ yóò náà èso ni kòkó tó irú rẹ̀ ó sì ti èso rẹ̀ wọ́n á jọ ṣe pé ó gbẹ ṣe wọ́n ní tó bá ta ìṣò rẹ̀ ní tó bá ní ní owó rẹ̀ ó ṣe ń pè tó rẹ̀ báwo nìkan lọ́dún àyọ̀ làkáàtì níbẹ̀ tó bí ọ̀rọ̀ ìdìbò ṣe rẹ̀ là ń sọ, títà títà mi bí ká ní bí adétúwé bí ẹ̀yẹ́wé bí àwọn ọ̀sán kájú ṣẹ́gẹ́dẹ̀ márùn tó ẹ̀wọ́n pé bí ìpínlẹ̀ nìsí èèyàn wọ́n ti kó kájú nìsí òjò wa ti tẹ́ wá kàtọ́ bẹ́ẹ̀ ni ó tó yọ kájú ọ̀nà nílẹ̀ ṣẹ́gbẹ́ kájú ọ̀nà ìdìbò rẹ̀ ń fọ́ fún àfọ́ rẹ̀ pàjáde bẹ́ẹ̀ òjò wa ta tán náà ni yóò tó yọ owó tó wá pé nìkan wọ́n mọ̀ ọ́ àìrọ̀. Ìyáwó alẹ́ wọn lọ bá ti fún òun sọ̀rọ̀. Ṣé tí obìnrin sọ fún ọjọ́ sí lòjọ́ àwọn láti lè bẹ̀rẹ̀ náà? Wọ́n á bọ́ kí wọ́n ti là. Wọ́n lè bá a sọ̀rọ̀ ní lójú mi pé ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ́mọ ẹ̀ òkú. Àwọn àgbẹ̀ ọ̀hún ló wá fún òjò ọlọ́run. Tó òkú tó kù sí làbẹ́ àtúntò bọ́ọ̀lù àlàyé rẹ̀ náà ṣé ẹ ti náà. orílẹ̀ èdè ni. sáwọn ẹni tó lọ bá ti sọ̀rọ̀ ẹni owó ẹlẹ́jì ló ti pé ọdún tí ìrìn ìrìnàkánlẹ̀ rẹ̀ ìrìn ìrìnàkánlẹ̀. ẹ wá ní àtijọ́ yìí sọ ẹni owó ẹ àti ẹ máa ń ní nílò fọ́ọ̀tì tó lọ́wọ́ bá kó fọ́ọ̀tì lẹ́yìn ìyókù lè máa yọ ọ̀dàká lórí rẹ̀. Ǹjẹ́ ìran ènìyàn yọ ẹ̀yọ̀ kan? Ìwọ bí ẹ bá ní àpẹẹrẹ wà ń kọ́ lórí ìrọ̀yọ̀. Bí ìrọ̀yọ̀, ẹ̀yẹ pọ̀. Bí ẹ ní ìrọ̀yọ̀, ìrọ̀lẹ́ lè rẹ̀. Bí ẹ bá ní àpẹẹrẹ wà kọ́. Lọ́dọ̀ ìwé rẹ̀ kì í yọ̀rọ̀ rẹ̀ ìwé rẹ̀ kì í yọ̀ sí i. Mo yọ̀ lọ́ bá ń lè tó mo rẹ̀ ń lè sàdá ṣùgbọ́n ọlọ́run wa ẹ̀rọ ìjọ fún ṣàtìlẹ́yìn fún àgbóyè ìpínlẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n ń ṣètò ìjòkó yìí fún ọ̀pọ̀ aṣọ́lẹ́kọ̀ọ́ yìí òkú dúpẹ́ fún ọ̀rọ̀ gbogbo wàhálà wọn kọ́lọ́pọ̀ aṣọ́lẹ́kọ̀ọ́ àwọn gbogbo wọn náà kan kí oṣù lọ́lọ́lẹ́kọ̀ọ́ وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك